ẹ̀yin olùkọ́ tíṣà tó <laughs> gbàgede ibi tí a bá rọ̀ dé lónìí tẹ bá wò ó a rí wípé púpọ̀ lára àwọn ènìyàn lónìí ni wọ́n ń fiwé pé àwọn tíṣà kan wá ṣiṣẹ́ kan wá ṣiṣẹ́ mm. tí ọ̀pọ̀lọpọ̀ náà sì ń ya lọ àtẹni tó ṣe banking and finance mm. wọ́n ń kọ́ nursery one wọ́n ń kọ́ nursery two àtẹni tó ṣe Yorùbá gan mm. jáde. Mm ẹ̀ rí wọn tó ń mú ṣọ́ọ̀kì dání nínú kíláàsì hmm, a mọ̀ wípé ipò tí a bára wa lórílẹ̀‐èdè yìí ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ fi yà bàrà sí iṣẹ́ tíṣà ṣùgbọ́n tí n bá béèrè lọ́wọ́ yín mo sọ lẹ́ẹ̀kan wípé a ní born teacher a dẹ̀ ní trained teachers nígbà tí a bá wo méjèèjì papọ̀ tí n bá béèrè lọ́wọ́ yín ǹjẹ́ a lè sọ wípé a ní ẹnìkan tó ní ànímọ́ méjèèjì papọ̀ bí tó jẹ́ trained teachers tó jẹ́ tó jẹ́ wípé born teacher ni jẹ́ pé ó ní àǹfààní yẹn látọ̀run wá jẹ́pọ́ Ọlọ́run dìídì fún un lórí ọ̀fẹ́ yẹn látọ̀run wá kó tó di wípé ó tún wá lọ gba ìmọ̀ ẹ̀kọ́ sí i ṣírò àwọn bẹ́ẹ̀ yẹn tó ṣì wà. bẹ́ẹ̀ ni a sì ní àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ olùkọ́ tó jẹ́ pé àmútọ̀run wá tí wọ́n dẹ̀ tún jẹ́ olùkọ́ tí a kọ́ tó gba ìtọ́ni láti ilé ẹ̀kọ́ wa àwọn yẹn kò ń ṣe gbogbo wọn ni ó ṣe gbogbo olùkọ́ ló ní oore ọ̀fẹ́ yẹn àwọn tó ní oore ọ̀fẹ́ yìí dàbí ìdá ogún nínú ìdá ọgọ́rùn-ún hmm. olùkọ́ níbi tí a bá ti rí irú àwọn olùkọ́ báyìí a ó rí pé iṣẹ́ wọn máa ń mú èrè púpọ̀ jáde hmm. iṣẹ́ wọn máa ń ní èrè púpọ̀ tí wọ́n bá ṣiṣẹ́ nínú yàrá ìkàwé nínú yàrá ìkàwé bóyá wọ́n ní àwọn ọmọ bíi ogún a rí pé hardly lè fi lè rí eléyìí tó jẹ́ pé kò ní lè perform dáadáa nínú àwọn ọmọ wọn hmm. àbájáde àwọn ọmọ yẹn ó máa ń jẹ́ èyí tó mú ìwúrí wá hmm. irú àwọn olùkọ́ yìí la máa ń gbé oríyìn fún nílé ìwé tó yẹ pé at the end of the term à pè wọ́n wọ́n fún wọn ní àmì ẹ̀yẹ hmm. nítorí iṣẹ́ takuntakun èyí tí wọ́n ti ń ṣe nínú ayé àwọn ọmọ tí wọ́n ń kọ́. yàtọ̀ sí pé bóyá nínú ayé àwọn ọmọ tí wọ́n ń kọ́ ǹjẹ́ àwọn ohun kan máa ń wà tí ó máa ń dá yàtọ̀ nínú àwọn olùkọ́ wọ̀nyí tẹ́ máa mọ̀ wípé hmm, super teacher lẹ́nu yìí. bẹ́ẹ̀ ni a rí àwọn ohun àmúyẹ tó máa ń dá yàtọ̀ nínú ayé irú àwọn olùkọ́ bẹ́ẹ̀ àwọn olùkọ́ wọ̀nyí wọ́n máa ń ní mú iṣẹ́ wọn ní ọ̀kúnkúndùn hmm. nípa báyìí a rí i pé irú àwọn olùkọ́ báyìí tẹ́ bá ti rí wọn ní ìta ìmúra wọn gan ìhùwàsí wọn ìsọ̀rọ̀ wọn ó máa ń jẹ́ eléyìí tó máa ń mú kí àwọn èèyàn kó rí i pé ah, ẹni yìí dájúdájú ó yàtọ̀ láwùjọ. Hmm, hmm. ohun tẹ́ ẹ sọ yìí mú mi rántí ohun kan tó ṣẹlẹ̀ ní nǹkan bíi um, eighteen years ago nígbà yẹn mo ní ọ̀dọ́mọbìnrin kan ọ̀dọ́mọbìnrin yìí mò ń pa bí òwe ni o ó jẹ́ ẹni tó jẹ́ wípé tí ó bá wọṣọ tán báyìí tó bá wọṣọ tán ẹ̀ lè sọ pé tíṣà lẹni tó ń lọ yìí tó bá wà nínú yàrá ìkàwé tó ń kọ́ àwọn ọmọ lọ́wọ́ báyìí ẹ lè sọ pé tíṣà ni nítorí wípé ìmúra ẹ̀ yàtọ̀ ọ̀nà ìgbà tó dẹ̀ tó máa fi ń kọ́ àwọn ọmọ ó máa ń yàtọ̀ ẹ ọ̀rọ̀ ara mi ni mò ń sọ jàre ẹja padà síbi tí a ti ń bọ̀ nígbà yẹn tí mò ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ mo dá yàtọ̀ láàrin àwọn olùkọ́ ẹgbẹ́ mi tó kù nígbà míì tí olùkọ́ bá dá yàtọ̀ ó máa ń mú envy wá o ó máa ń jẹ́ kí àwọn èèyàn kàn déédéé máa tẹ̀ kórìíra ṣóhun nìkan ni àṣóhun nìkan ni ó máa ń wà bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí èèyàn ò bá ti wo aago ẹlòmíì ṣiṣẹ́ tó dá wà fún rẹ̀ èèyàn yẹn máa ń dá tayọ ni irú àwọn bẹ́ẹ̀ yẹn máa ń dá tayọ ni ìmọ̀ràn tí mo kàn lè gba àwọn olùkọ́ ni wípé ohun tí o bá ní tí o mọ̀ láti ṣe ṣe é pẹ̀lú gbogbo agbára ẹ̀ tó bá jẹ́ wípé olùkọ́ náà ló fẹ́ ṣe iṣẹ́ yìí dípò pé o máa dá yàtọ̀ láàrin ẹgbẹ́ òun ọ̀gbà ohun kan tí mo mọ̀ ni wípé ìwọ tí o bá fi tọkàn tara ṣiṣẹ́ tó ṣàwárí ara ẹ tó nígbàgbọ́ nínú ara ẹ àtẹ̀gùn oríire ò ní jìnnà sí ẹ dájúdájú gbogbo ibikíbi tó bá ń kọjú sí báyìí oríire á máa tẹ̀lé ẹni nítorí pé o fi ìmẹ́lẹ́ kún iṣẹ́ tiẹ̀. ojúmọ́ ti mọ́ ire.